الأمر بالجميل ولا فخشى سوى الله من قاش ومن دان إن الجهاد لأقسام من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوك الله الحمدلله أدوك الله لله. أدوك الله الحمدلله لله. العالمين لله. tó yẹ pé òun ni ẹlẹ́dàá wa òun ló dá wa òun ní sì ń tọ́jú ló fi jẹ́ rọ́bùnà alàmìnà ọba tí tọ́jú gbogbo tí ń bẹ tọ́jú ọlọ́run lọ́dàkùn báwa já fi àìmọ oore rọ́pò fún tọ́jú ọlọ́run béèyàn mọ oore fún béèyàn mọ oore fún yóò pọ̀ títí láti máa tọ́jú wa nítorí pé ẹni tó ti sọ di ọ̀ràn èèyàn fúnra tiẹ̀ ní tí ìsìnkú ẹnìkan ló làbọ̀ lọ́rùn ọlọ́run ò ní dá àyẹ̀ pọ̀ mọ́kẹ́ pọ́ mọ́ bọ̀ atẹ́gùn tá à ń lò ọlọ́run ló ní omi tá à ń mu tí mùsùlùmí mu tí kébèrè mu ọlọ́run ló ní òjò tí ó rọ̀ fún gbogbo wa kò ní rọ̀ fún mùsùlùmí kọ́ á ní kò ní délé kèfèrí ọ̀làdẹ́bí wa sọ́lọ́lá ọ̀sọ́lá ló ti fún ọ̀rẹ́ fún wa pé ráàmà ama ń bẹ jẹ́nẹ́rà ìkẹ́ tọ́lọ́wọ́ bá ní tó yẹ pé pọ̀sẹ́ntì ni ọlọ́run máa fi bá ẹni tó bá fún ìmoore fọ́lọ́ náà ní kí àgbẹ́kẹ̀lé ọlọ́run nìkan ìmoore fọ́lọ́ náà ní kọ́ yẹ pé èèyàn ó máa wádìí pé gbogbo nǹkan tó ń ṣe ṣé ó ní ìbámu pẹ̀lú bọ́lọ́wọ́n bá ti fi rán Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run náà ni àwa dúpẹ́ fún ọpẹ́ wa ọlọ́run mọ́sàjọ́ máa tẹ̀síwájú ọlọ́run kó lé wa kú lórí dáadáa àlékò kí ọlọ́run ìjọ ọlọ́run kó bá Ànábì wa sallallahu alaihi wasallam ẹni tó yẹ pé òun lọ́lọ́run tí ó sì ṣàbùsí fún wa àtàwọn tí wọ́n jọ ṣe wàhálà lórí ẹ̀sìn alladhina ayanu fi sa'ati al-usra àwọn tẹ́ dúró ti ànábì nígbà tí nǹkan máa ń le mẹ́rin tọ́lọ́ ń bá rán ọlọ́run mọ́sà bá kẹ́ gbogbo wọn lápapọ̀ ọlọ́run kọ́sàrí kò kẹ́ kọ́sàrí kò bẹ̀ fún wa gbogbo wa náà táwa jẹ́ mùsùlùmí tá à ń tọ́ orí pa yẹn ọlọ́run dákun tí máa mú yàn kúrò lórí pa ọlọ́run mọ́jọ bá wa o ọlọ́run kó wa kó gbàdúrà wa ó léwa kú lórí dáadáa àdúgbò wa yìí ọlọ́mọdé ọba jẹ́ mọ́ṣáláṣí rákọ́tòlá ọlọ́mọdé ọ̀dàrú gbogbo àwa jẹ̀mọ́ ọlọ́run kọ́ máa fi sọ rẹ̀ sọ́wà gbogbo àwọn bàbá àbá wa ọlọ́run kọ́ máa wà pẹ̀lú wọn ọlọ́run máa wà pẹ̀lú wọn ọlọ́run kọ́ máa wà pẹ̀lú wọn àwọn bàbá wa tí wọ́n mẹ́jọ kú ọlọ́run kọ́ máa gbàdúrà wọn ọlọ́run máa léwa kú lórí dáadáa àti wọn ò sí nílé ọlọ́run dákú jẹ́ wọn dáadáa ọlọ́run jẹ́ wọn bá wa dé dáadáa àwọn wa aláàjì wa náà ọlọ́ba àgbàdo ọgbọ gbogbo àwọn náà ọlọ́run kó lé wa kúrò rí dáadáa ìdí ẹ̀sìn ni kọ́lọ́run kó re wa sí ọlọ́run kó rí kó sàánú wa díẹ̀ sí àlàáfíà wa ọlọ́run jẹ́ ó lékún díẹ̀ sí wa ọlọ́run jẹ́ ó lékún díẹ̀ ọ̀nà wa ọlọ́run bá gbòòrò ẹ̀ gbogbo tọ́lọ́ba wa sí fún wa lóore ọlọ́run mọ̀jà fi takùtọ̀ lọ́hùn àlàáfíà tọ́lọ́run fẹ́ lómi ó fi takùtọ̀ lọ́hùn ni aziki tọ́lọ́run fẹ́ lómi ó lómi fi takùtọ̀ lọ́hùn ni ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ kó pé ẹ máa retí lágbájá tọ́lọ̀ fẹ́lòmíì ó fi takùtọ̀ lọ́rọ̀ ní gbogbo tọ́lọ̀ bá ṣe fáwa lásìkí lálàáfíà lóore láṣẹ ní gbígbàdúrà ọlọ́run mẹ́jà takùtọ̀ lọ́wọ́ torí jàmáà tẹ́ ẹ bá takùtọ̀ lọ́wọ́ yóò jìyà ìgbìmọ̀ alàlùmọ́rí fi àyà mi mi lẹ́tì ní ọ̀nẹ́ ìyá kùn. ìyá kẹ̀mí ń bì dàrí hmm. tòlí kí kàfíì. بفتنه الناس في غفلة والخير في السنن الناس في غفلة sẹ́rí ẹ̀sìn tá a sè ẹ̀sìn ìsìlámù. ìyá kàmí ń bí dàrẹ́. gbogbo tí kálukú bá ń ṣe tó bá yẹ pé kì í bá bẹ́ẹ̀ fi ṣe ni ẹja pàtì. ìyá kàmí ń bí dàrẹ́. abẹ́ kírun tí ẹ bá ṣe bá nẹ́bí ṣe kí ẹja pàtì. ìyá kàmí ń bí dàrẹ́. abẹ́ gbà rẹ̀ tí ẹ bá ṣe bá nẹ́bí ṣe gbà ẹja pàtì o. ìyá kàmí ń bí dàrẹ́. abẹ́ ṣàdúrà tí ẹ bá ṣe bá nẹ́bí ṣe máa ṣe ẹja pàtì. ìyá afẹ́fẹ́yàwó afẹ́bímọ afẹ́gbélé afẹ́sàṣepọ̀ afẹ́ tí ẹ bá ti ṣe bá nẹbi ṣe làálẹ̀ sẹ́ni gbogbo nǹkan yìí pátá làdẹ́bí kọ́ wa bá ṣe ṣe. ìyá kẹ̀mí ń bí darí. àdẹ́bí wa sọ fún anu àdìsí tó yẹ pé ẹni tí ò lè rí yẹn tì lọ́gbà wa lọ́dọ̀ rẹ̀ ìyàwó Aisha ìyàwó èyí ò lè rí yẹn tì láyé. kódà lọ́pàá ń bá táwọn kèfèrí fẹ́ wò pé tọrọ àdẹ́bí dàrú mọ́ wọn lójú pé ah, ah, èyí ṣe wá rí báyìí gbogbo ọ̀nà lọ́kùnrin ti pàṣẹ àdẹ́bí pàṣẹ o àwọn atábẹ láyé lónìí tá à ń jẹ́ mùsùlùmí ẹ mẹ́jẹ̀ ẹ mẹ́jẹ̀ kájẹ́kù ndí òun tá a bá ń gbé pẹ̀lú àwọn tẹ́sí òtí yé ó ní bá nẹ́bí ṣe bá rú àwọn bẹ́ẹ̀ lò èmi ti mọ̀ pé kí n jí kí n ṣe tàájú yìí kí n ṣe lẹ́fílà kí n gbàwẹ̀ monday kí n gbàwẹ̀ thursday kí n ka quran kí n má ṣe zina kí n má jalè kí n má ṣoògùn kí n má mutí kí n má ṣe bídíà kí wọ́n má sùnwó kí n má lọ mọ̀lúdì kí n má lọ ọmọ ìṣẹ̀lẹ̀ alátòkọ́dírì kí n má lọ ọmọ ìṣòkú ìyí wọn wá sọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí tí wọ́n wá wà láwùjọ wa ká wá máa isolate wọn nítàdébí sọ fún wa ni pé sọlọ́dọ̀ sọlọ́ àtúrò ọlọ́wà ní mọ̀ọ́kì lè ayé àdìyẹ aláwọ̀ bí karọ́ jùlọ wá ìdá xẹ́rọ lákàbẹ̀rẹ̀ dúlé àwọn ọ̀fìyà kọjá pé nìkan ní ọ̀tọ̀wọ́ rẹ̀ kó ní òkùnkùn bọ̀ sínú mọ́lẹ̀ ó pé ọjà ayé àti gbogbo ti mẹ́mẹ́ lọ nítàdébí sọ fún wa ni. kọ ẹnìkan ṣoṣo ẹnìkan alẹ́bí mọ̀ pé kò lè pọ̀ torí pé èèyàn pọ́ndì oríire èèyàn kí pọ́ndì oríire iye ọmọ bá ṣe sọ pé àwọn èèyàn gba ti western education tó yìí iye ọmọ tí ń bẹ ń gbòòrò tí wọ́n rìn tí wọ́n rìn ìyà káàkiri ọ̀pọ̀ ju iye ọmọ tí mẹ́ ń sùkúl lọ èyí pọ̀ ju gbogbo tó bá ti dóore káma àwọn tó ti àwọn ajé orí ẹ̀sìn èyí kì í pọ̀ mbẹ̀ kálukú wo àdúgbò kọ̀ọ̀kan tó wá pé bó ṣe jẹ́ pé ìwé báwo yẹn ṣe gba ìwé tó mú kálukú wa àdúgbò kọ̀ọ̀kan student ti mẹ́mbẹ́ ò tó iye ọmọ tí ń rìn bọ̀rọ̀ kábẹ́tì àwọn oní ẹ̀sìn ṣé àwọn mùsùlùmí tàbí ládùúgbò yìí ṣùgbọ́n nígbà míì ọlọ́run a máa ṣe torí pé ọlọ́run ṣe ayé tó wà yìí ta wógò ọlọ́run kí ayé bọ́lú ara wọn báyìí níbi ọgọ́rùn olórí ibú ọlọ́run lè fún olórí iye kan bẹ̀ ọ wá fẹ́ wuṣẹ́ tí ó ṣe lára àwọn olórí ibú láàrin ọgọ́rùn àwọn èèyàn tó bá jẹ́ oníwèrèwèrè ní ẹ̀sìn ọlọ́run lè fi ẹyọ ẹnìkan so tó gbẹ̀sì ni wọ́n làwọn máa fi ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ àwọn ọgbọ́n ọ̀dún tí ẹyẹ bá dùn tó bá fi ti wọ́n lẹ̀ pé bẹ́ẹ̀ bá ní sori bí wọ́n sori ibú ọlọ́run tóbi pọ̀ ọlọ́run tóbi pọ̀ ẹni tí wọ́n rò pé wọ́n bá nulẹ̀ wọ́n bá nulẹ̀ nígbà mi tí wọ́n rò pé wọ́n bá nulẹ̀ ya hadi Allahu bika rajulan wahida kó o rí ẹnìkan mú kó o di báyìí kó o rí ẹnìkan mú kó o ní òkùnkùn báyìí sínú ìmọ̀lẹ̀ bóyá ọ̀rọ̀ ẹnu ló fi mú kó o ní o bóyá ìwà àwọn bóyá ẹlòmíì ń bẹ tó bọ́ sí ilé ẹ̀sìn islam gbọ́ bẹ́ẹ̀ wàlùmọ́ aláfọ́tò kùlùmọ́ nígbà tọ́lọ̀ wọn nígbà tí Allah subhanahu wa ta'ala ń sọ iye ọ̀nà tá a kún sàkásí ní Al-Qur'an ọ̀nà mẹ́jọ ni wàlùmọ́ aláfọ́tò kùlùmọ́ ọ wà bẹ́ẹ̀ ẹni tá a mọ̀ wípé òsì ní ń tájú fi lọ sọ́ọ̀sì tó dáwà náà lójú ẹni tá a mọ̀ wípé ìyá ní jẹ́ ti fi ń sóògùn wọ́n wọ́n parọ́ fún kó lè sórí rédíò ògùn bí í ṣe àwa wò pé kí ni pọ́blẹ́mù ẹ̀ wọ́n ní aláfàtú kùlùbù nínú àwọn tọ́lọ̀ wọn bá ní ká múzà ká fóònù ìyá ń jẹ ìyá ń jẹ ìyàwó ìyá ń jẹ ọmọ òun lòun náà bá wò pé ní bá ń ṣe wéyèwéyè kí láwa kíyèsí pé eléyìí tí èèyàn bá lè mẹ́lẹ̀ pò ní òsì yọ sẹ̀sì ìsìlámù yọ̀ dáwọ̀ ẹ̀kọ́ aláfàtú kùlùbù ká mú ká fi mú kú wàlúgárì ní ẹ̀tọ́jọ gbèsè ẹ ta mọ̀ pé gbèsè lọ́jọ́ ti fi ń sáàkì èló ni gbèsè tẹ́lómi jẹ́ ti fi ń sáàkì ní àwọn mùsùlùmí ten thousand twenty thousand gbèsè tẹ́lómi jẹ́ òtó bẹ́ẹ̀ ti fi ń sáàkì tọ́lá mi máa yí fẹ́ parẹ́ ó bá wọn kẹ́yìn adébíwá sọ́lọ́wọ́ sọ́lọ́wọ́ sọ pé kọ́lọ̀ wọn mú ọ kú kọ́lọ̀ wọn lò ọ ní sábàbí ẹnìkan tí ń ṣe tọ́ọ̀dì kọ́mẹ́sì tọ́ọ̀dì rẹ kọ́lọ̀ wọn lò ọ sábàbí ẹnìkan tí ń ṣe bídíà kọ́mẹ́sì bídíà mọ́ tí ń bẹ̀ sí rú kọ́lọ́run náà sábàbí ẹnìkan tí ò sí náà kó sì bẹ̀rẹ̀ sí sí náà kọ́ wá jẹ́ pé ìwọ ọlọ́run wá lò ní sábàbí àdébì ni ó lóore fún ọjà yé àti gbogbo ti mẹ́nu ayé lọ ẹ wo bí ẹ wo ti mẹ́nu ayé bó ṣe kéré tó ẹ wá wo gbogbo ti mẹ́nu ayé ẹ wo bó ṣe kéré tó lọ́dọ̀ ọba tó lè sẹ́ ẹ wá wo bó ṣe tóbi lójú àwa wọ́n sọ fún yẹn ní inú kọ́ ra jíìpù àbí kékeré kọ́ gba ìsìlámù kó mú tá a jẹ́ mùsùlùmí lórí gbogbo kálukú wa náà ká máa halẹ̀ ẹlòmí ẹ̀sìn ra ayé kékeré ìyá rẹ ti pọ̀ jù ẹ̀sìn ọ̀kàrà ayé kékeré ni o tí wọ́n bá sí tó kù fún ọ̀nà tiẹ̀ náà dé o wọ́n ti sálámẹ̀ sí gbólóhùn ọ̀dáhùn wọ́n ní tábà bílẹ̀ èkó kílódé kó ní àwọn èèyàn ṣe mòlúdì inú òkú wọ́n sálámẹ̀ sí ọkọ̀ ọmọ dáhùn wọ́n ti sálámẹ̀ sí kọ́ ọmọ ẹ̀dẹ̀ kọ́ ọmọ dáhùn kó gbé kílódé kó pé ń fánu gbọ̀n ń fánu gbọ̀n inú òkú ọmọ dáhùn ó lè sálámù sí kọ́kọ́ ọmọ wò bá sòkòtò rẹ balẹ̀ àbí ọ̀balẹ̀ ìyóò kọ́ ọmọ dáhùn ó lè sálámù sí kọ́kọ́ ẹ̀kọ́ òsìkè sẹlẹ̀ ha ìyóò kọ́ ọmọ dáhùn sálámù ẹni tí ìṣẹ̀lẹ̀ ha kọ́ wọ́n bí ó ṣe lé lẹ́yà ẹni tí parun gbọ̀n kọ́ wọ́n bí ó ṣe ní parun gbọ̀n kọ́ ṣàlàyé lọ́nà tó mú làákàyè lọ́wọ́ fún ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn téèyàn ó dijú mẹ́rin torí pọ́lọ́hún ti yọ̀ǹda fún yẹn téèyàn ti ń rí ṣe téèyàn kí ẹ̀sìn téèyàn wà máa dijú mẹ́rin fáwọn tó kù gbogbo apáta lọ́nà ó tún ṣe ọlọ́wọ́ sì sàánú wa ah. àlàyé là á máa ṣe fún yàn àlàyé là á wa táwa táwa náà ti wọ́n rẹ́ ní sàlàyé fún wa ká mọ̀jọ kan wọ́n máa takò àlàyé nì sẹ́yìn bẹ́ẹ̀ bá ti ẹyẹ wò ní ọlọ́pàá ọlọ́pàá wa mú yàn ebi ọlọ́pàá lọ máa mú yàn náà pé ṣe pé nǹkan kan lè bá wù mọ́ ọlọ́pàá la sọ yẹ tálákà dèdèrè ní ọ̀nì ọlọ́pàá obìnrin náà mú ọlọ́wọ́ akátọ́ọ̀fù sọ̀rọ̀ yóò pè á tó wà ní àdíjọba à àwa wo bóun ṣe kéré tó bẹ́ẹ̀ ni tọ́ran ṣe wá tóbi tó làwọn òpè ìjọba lọ́ràn wá o á ti ṣe wá fojú di ẹni tó yẹ pé ọ̀rọ̀ ọba tó tóbi tó ju gbogbo nǹkan lọ ní sọ fún wa bó ti wù káàfà òkéré tó bó ti wù káàfà ọjà láìní tó pé ẹ kò lówó lọ àti òrì kò lásọ gidi lọ́rùn kò ní mọ́tò kọ̀kọ́lé tó ẹ jẹ́ pé ọlọ́run wí ànábì ni sallallahu alaihi wasallam ká tẹ́tí sí ká gbọ́ nítorí ṣé ẹ rí àníyàn lọ́wọ́ fi ba iṣẹ́ wa àníyàn lọ́wọ́ fi iṣẹ́ wa iṣẹ́ mi yọ jọṣẹ́ olóore lẹ́yìn ṣe olóore bá padà yí àníyàn wò yọ bú àníyàn bú iṣẹ́ mi ń bẹ pé lójú àwọn èèyàn kò ní yé bó wàá lọ ẹni yìí ṣe yìí bó wàá ní mùsùlùmí yìí ṣe yìí bó wàá lápá yìí ṣe yìí tí ẹ bá ti lọ lé yẹ̀wò lọ́wọ́ jẹ́ iṣẹ́ rẹ pẹ̀lú àníyàn àníyàn gẹ́gẹ́ òun lagbọ̀nà kọ́kọ́ tún ṣe ímẹ́ẹ̀lì wa lagbọ̀nà kọ́kọ́ tún mọ bá ṣe ṣe tí ó fi solid wípé ẹ̀dùn ọ̀nà ayé tí mo wá yìí kì í ṣe èmi mo ni mo fẹ́ wá ẹnìkan lọ́wọ́ àǹdí wíwá mi ìjẹ́ bá ṣe náà yẹn kọ́ lọ ṣe làá ṣe ṣe wá pé inú òfin inú òfin ìjọba àwọn sẹ́nẹ́tọ̀ kankan tá a máa ń yàn sí kò ń a lè wùjú àwọn àbí a síbi tí wọ́n ti ń tẹ̀lé òfin ni a lè parapọ̀ ní constituency ká pé lágbájá ti ń ṣojú wa nì ní federal afapadà nítajọ́ lọ sí kọ́lí ń ṣe èyí tá a dìbò fún lásánlásán ni o bó wa la rò pé ọlọ́run ọba tó yẹ pé àwa kọ́ la sọ pé a fẹ́ wá òun ló ní ká wá yorùbá máa sọ pé akólẹ̀ àyàn pé àyàn ní tó wọ́ ọlọ́run lọ́yàn lè kálukú lọ kìí sáwọn aláyàn tó wáyé pàwọn aláyàn irú èmi tí ń bá yan kí jẹ́ àfa àyàn mọ́ kàníyàn níwà yan kí n jẹ ìmáàmù nàìjíríà bó bá jẹ àwọn ajẹ́pọ̀lọ́ wa ní náà òun strict yẹ pé ti nàìjíríà náà lọ gbọ́dọ̀ jẹ ìmáàmù ní haúsá ni màá yàn ní ilé lẹ yorùbá ṣùgbọ́n ètò ìsáwá la ètò ọlọ́run lọ́yẹ̀ fún kálukú ni ó wù lọ́jà wá sí lórí aláàbì kọ́ darọ́ ọlọ́run ló ń kọ́ kádàrá tó ẹni tí ó kàwé tí ẹni tí ó tí ò ní lówó òun ló ń ẹni tí ó jọ máa ṣiṣẹ́ kan tí wọ́n máa gbowó kan náà tí wọ́n sì ní jọ fi ṣe kankan náà òun ló ń kọ́ bẹ́ẹ̀ ẹni tí ó fẹ́ bí tí ó rí bí òun ló ń kọ́ ẹni tí ó fẹ́ bí tí ò ní rí bí òun ló ẹni tí ò ní nídìí ọmọ kọ́ bẹ́ẹ̀ kì gbé ayẹ ayẹ kéne tí bá mo mọ́tàlá ṣe iye bọ́tù wọ́tà tí ó pàdé lọ́dún ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ní ìṣó ṣe ẹ̀rẹ̀ fún yàrá rẹ̀ ìtọ́pá mọ́mù lórí ẹ̀ tó bá jẹ́ ìyẹn rẹ̀ ló pe ìmọ̀mù sọ́ọ̀rì. bismillah. lèmi ọ̀ ayẹ ìmọ̀mù rẹ̀ yorùbá. lèmi ọ̀ ayẹ kí má kí má lówó lọ. wàlàbí ìkọ́ dọ̀rọ̀ fàdà. kádàrá yín bí ó ṣe rí fún yín ẹ tẹ́ rò pé ó ní àgbánulé máa sì yọmọ lówó lọ àbí kẹ́ máa sì yọmọ bá ògbónú lé èmi ọ̀daràn ọlọ́run lòun máa kọ́ bẹ́ẹ̀ fàhádà tó bá ti kọ̀ kádàrá tán ọ̀nà tí kádàrá wọn pàṣẹ ibi tẹ́ yóò ti lọ pàdé kádàrá rẹ̀ òun náà lòun tún mú yẹn lọ́bẹ̀ kọ́dára fàhádà òun lòun máa kọ́ kádàrá bí kádàrá ó ṣe wá ń wá sí ìmúṣẹ tẹ́ bá lọ wò ọ̀nà tọ́nu mi gbàdúró lówó ìyàtọ̀ jẹ tí wọ́n bá ní kọ́ sọ ìyàtọ̀ jẹ àwọn ọmọ sọ pé èmi ò lè faramẹ́yà tó tó bá wọn tó ní pọ́lọ́ nǹkan kó dolówó ló fi jọ́ faramẹ́yà mọ́ kọ́darọ́ fàhádà òun kọ kádàrá ìjì ọ̀wá ọ̀nà téèyàn àgbà tọ́ débi kádàrá rẹ̀ àtẹ́yẹ irú èmi yìí ọ̀nà tí mo gbà kéwú tí bá tí bá sọ fẹ́ lómi tẹ́ bá wọ ọ látọ́lọ́ ní abíyí kéwú lónìí tí bá sọ irú tó lù mí ní kéwú ẹni ló pe à òun ò lè faramọ́ láti jẹ́ àpamọ́ tí máa ń lè lọ ẹni kùrọ̀ lójoojúmọ́. láti ìdí àpẹ ìdí àpẹ bí mọ́sálásí mo sì ń sún bẹ̀ mọ́sálásí èyà àgbà akin nídí àpẹ ibẹ̀ ma ti wá rìn lọ ilékùrọ̀ sí gbogbo ọmọ máràdé ilékùrọ̀ mẹ́ ti wá rìn lọ máa rìn ti tọ́ títí báyìí máa bọ́ síbi ẹ̀yìn pèsè yáàdì ẹ máa gbá bí o akari ni mo mọ̀ kátìrà gbà náà akari kọ̀sá sọ kò sí bàtà kò sóúnjẹ kò sí kankan àwa arun mọ́bẹ́ àwa arun mọ́bẹ́ àwa arun mọ́bẹ́ ẹni lọ́wọ́ wípé à o ò lè fara mọ́ yàtọ̀ tó bá wọn ẹni bọ́ ọlọ́run ọ̀kọ́ kọ́kọ́ fẹ́ jẹ́ àfa sẹ́fà bèrè lọ́wọ́ ẹ̀lú mi náà pé ọ̀nà táwọn mi gbà kàwé ọmọ kan wọ́n mú wádọ̀ wa ní ilé ké wa ní wòlò dúmbẹ̀ yẹ pé ká ṣèrànlọ́wọ́ kan fún ọmọ yẹ University of Ife ló lọ ó lọ ṣe economics àbóníkí lọmọ yẹn ń tà ní wòlò dúmbí owó àwọn tẹ́lẹ̀ sáré tẹ̀lé mọ́tò pàpàpàpà yẹn àbóníkí ló ń tà tó fi ń tọ́ra rẹ̀ investor fẹ̀ ife ó sì ṣe economics ó sì ní first class ọmọ kan ló jẹ́ pé kò ní problem ó ti lọ mọ́mí mi ń lọ provision dáàdì gbogbo owó rẹ̀ kẹ̀kẹ́ nẹ́ẹ̀sì wọ́n lọ sí kéètì ẹ̀ ngba kọ́dàrọ̀ ọlọ́run ló ní ọlọ́kọ̀ bó ṣe ní kíkálukọ́ jẹ́ tó tó gbogbo tí kálukú bá ń ṣe kọ́ gbọ́dọ̀ sí fáàrí bẹ̀ ọ̀ ń kàwé kò tí ì sí fáàrí bẹ̀ ó ti rí sẹ́lẹ̀ ni ọ̀ ń sẹ̀sẹ̀ kò tí ì fáàrí kò tí ì sí fáàrí bẹ̀ ó tí ì ṣe kú ó lè kọ́lá tó yóò kú kó pé òun ṣe mọ́ ọlọ́run kọ́ làwọn bẹ̀ ṣé bá débi sọ bẹ́ẹ̀ fún wa pé á inú yín ẹ̀yọ́ yára olùbí amẹ́lẹ́ alìlìjẹ́nà tí ó máa ń ṣiṣẹ́ ọmọ alìjẹ́nà lọ tẹ́lẹ̀ tí ó múra kankankan ń gbàwẹ̀ thursday ń gbàwẹ̀ monday ń gbà tàtàwà ó ń gbàwẹ̀ ayámọ̀lùbí thirteen fourteen fifteen of the month ó ń gba gbogbo ẹ̀ ó ń kírun ó ṣe lẹ́fílà nǹkankan yára olùbí amẹ́lẹ́ alìlìjẹ́nà iṣẹ́ ọmọ alìjẹ́nà ni ó máa ń ṣe yóò yí yóò ti gbá mọ́ṣáláṣí yóò ti ṣe gbogbo ẹ̀ àtàmà yakunu báyìí náà báyìí náà ilà bìrà tó yẹ pé yín tí ó kù kó fi wà àlìjẹ́nà kò ní ju bìrà àwù lọ ìgún ọkàn báyìí yóò kú láàrin wà tàlìjẹ́mẹ̀ fàyà sídùkọ alẹ́ yìí kìtàbù àkọọ́lẹ̀ tọ́lọ̀ ń kọ́ ọba gbáwájú ẹ̀ fàyà abẹ́bí amẹ́lẹ́ alì náà yóò bá pa ogun sí ọmọ àlìjẹ́mẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ọmọ náà fàyà dìkú là yóò wà wọn náà. wà ìnàmí ní àdìkù alẹ́ bíbí wá sí inú yín mọ ìyá abẹ́bí amẹ́lẹ́ alì náà rí ẹtọ́ ẹ pé iṣẹ́ ọmọ náà ọmọ ṣe ìmúgbó ìjalè ìṣèṣìná ó ń pààyàn ó ń ṣe nǹkan ó ń ṣoògùn gbogbo nǹkan tí ọ̀dà ní ṣe láti wò pé ẹ̀ lè ọmọ náà lè àtàwọn ẹkùn báyìí wọn báyìí wọn ní nàìjíríà ní tí ó kú láàrin òun àti kọ́ wọlé kò ní ju ìgbó ọ̀kà báyìí lọ fàyà síbùkù alẹ́ yìí kìtà kádà àtọ́lọ́hún ti kọ́ lọ́dọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ kan ò lè rí àkóńtọ́kọ́ yóò wá gba bá sẹ́lẹ̀ lórí fàyà bẹ́ẹ̀ bí abẹ́lẹ́ alẹ́ ìjẹ́nà yóò bá bẹ́ẹ̀ sọ́nà àdéhùn fàyà lè kú nàpá yóò wá wà lẹ́nu. بدأت على الإسلام bá ti jọyàn lójú iṣẹ́ tẹ̀yàn ṣe tó bá ti jọyàn lójú sọ́lọ̀ ọlọ́run ní òun ò ní gbà sẹ́wọ̀n. bàdá àtò àlàlẹ̀ ìsìlámì. lápèjúwe pé kí ni ọdún mẹ́sàn táwọn ò sì jọ rí kí ni sọ́rọ̀ ẹ̀sìn yìí náà tọ́rọ̀ bá ti rí báwọn lẹ́mìí èèyàn ẹ ẹ járe ẹ̀mí wá o bọ́rọ̀ bá ti rí báwọn lẹ́mìí èèyàn sí ẹ̀sìn tọ́lọ́n fún ànábì ànábì ṣe wá sí sallallahu alaihi wasallam àwọn mẹ́ta kan wá ń bọ̀ báyìí àwọn mẹ́ta ń bọ̀ báyìí àwọn mẹ́ta ń bọ̀ báyìí ẹnìkan wá dúró lọ́ọ̀kan ń wà ànábì lọ́ọ̀kan báyìí ẹnìkan kàdé kọjá ni ẹnìkan wá wú ọ̀nà tó sáfìrà yè jókòó ibi bá ti pọ́lọ́ gbé ànábì wí kèése bí ẹ̀ ti máa ń pé tí ọ̀pọ̀ jẹ́ pé dọ̀rú rí ntí jẹ́ dọ̀rú rí ni pé ntọ́ jẹ́ pé necessary compare mi wọ́n ń ṣe wá sí nísìnyí èèyàn bá ń fìlì pé inú òun ṣe bákàbákà ṣe àwọn àdáyà àgbà ara àbí tó bá tún rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ti bẹ́lẹ́ mi èèyàn ní pé kíra ni kíra gbọ́ rí iṣẹ́ èèyàn bàjẹ́ o ọlọ́run dàpọ̀ mọ́jọ iṣẹ́ ìwọ́ bàjẹ́ o èèyàn máa kó gidi mọ́ tọ́lọ́run tàdẹ́bì ni o àwọn mẹ́ta wọn wá ń bọ̀ ẹnìkan kọjá lọ wà nẹ́bí báyìí ẹnìkan kọjá lọ ni ẹnìkan dúró lọ́ọ̀kan wà nẹ́bí báyìí ẹnìkan wá wọ́nà tó fi dé ìjòkóhùn ńgbà wa parí wa sísá ní ẹ̀yin sọ ha bẹ́ẹ̀ jẹ́ sọ fún yín àwọn mẹ́ta tẹ ẹni sẹ́ẹ̀ rí wọn wọ́n wọn fún ni sẹ́ẹ̀rẹ́ tó rí mi tí wọ́n sọ fọ́ lọ́run wí wí tó lé kọjá bẹ́lẹ́mì rẹ̀ ní pé àti kí là gbọ́ rí bó ṣe wà ó sẹ́ẹ̀rẹ́ ìtọ́wáwọ̀ sọ́sọ́ tó wọ́n náà bó ṣe jókòó sínú ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ní kú lọ́dọ̀ rẹ̀ báwọn láìláì ẹ̀rí báyìí ó wá nípa lórí kọ́ńtẹ́ǹtì o wá sí tẹ́lẹ̀ bá mọ̀ pé wọ́n ń ṣe tí ó ba creed tí ó ba àkídà àwọn jẹ́ kẹ́nìkan náà lórí ìsìnkọ́ mọ̀sán tẹ́ mẹ́ta o ayé fẹ́lẹ̀ àràfẹ́lẹ̀ ayé èyí ó sóògùn bẹ́ẹ̀ ọ̀bá dúpẹ́ eléyìí a àkídà mi jẹ́ gbogbo wá sí ẹ̀bá ṣe tí ẹ̀bá ti ṣe pé nínú the two fundamental of Islam yẹn Al-Qur'an àti Sunnah lèyẹ bá ti mú kèé sọ̀rọ̀ kódà àwọn bàbá wa wí kò sí sílé bá nú ẹ̀sìn àwọn bàbá wa àgbà àwọn bàbá wa àgbà wo àwọn kọ́lọ́ lọ́rùn ẹ̀sìn ànẹ́bì lọ́rùn rẹ̀ anything tó bá ti yàtọ̀ sí pé bàbá wa àgbà ń lọ́wọ́ àṣì ọlọ́run lọ́wọ́ àṣì kò ní ìyà ń tẹ̀lé àṣùgbọ́n ọlọ́wọ́ wani wà kí lẹ́rú ọlọ́run kan wá dọ̀ mí lánàá lẹ́yìn bàtà kí yíwà tán òun àtìyàwó ẹ̀ ẹlẹ́hàá ni ó wá ní tẹ̀bùlígù ni bàbá ẹlẹ́hàá yẹn wọ́n ti wá ṣe akídù nìka wọ́n ti ṣe nìka ẹlẹ́hàá ti wà lọ́dọ̀ rẹ̀ kọ́lẹ̀ ti lóyún ní bàbá pé òun pé bóun ọba lọ jáde bóun ọba lọ jáde òun ọmọ òun kò lọ òun tó ti ìgbọ̀mọ́ sẹ́yìn àní mójú tẹ̀sìn àìmọye nǹkan táwọn èèyàn ti ṣe lọ tí wọ́n pè lẹ́sìn tí èsì ẹ̀sìn pé ọmọ lọ jáde sẹ́sìn ni pé o kí àwọn àtọmọ rẹ̀ lé kọ́ wa máa kìlọ̀ tó yẹ pé n tí Kùránì wí ní Suratu Talaq the chapter of divorce tó wà náà Kùránì Suratu Talaq òní pé askinu hunna min haifu sakanto min wulidikum ibi tẹ́ bá wà ní káwọn ìyàwó yẹn máa wà ọgbọ́dọ̀ wà lẹ́kọ̀ọ́ kọ fẹ́yàwó bàdàn Islam ọ̀fẹ́ àti tó bá jẹ́ pé nǹkan kan ló necessitate ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó tangible wọ́n àti ọgbọ́dọ̀ kó gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ askinu hunna min haisu sakanto min wujidiko ibi tẹ́ bá wà ní káwọn ìyàwó yóò máa wà ṣé Islam ní ọ̀wà sọ yí pé kò fìyàwó rẹ̀ lẹ̀ kọ́ ọ lọ lóṣù mẹ́rin kọ́ ọ it's rubbish ẹ wá wo bí nǹkan yẹn àwọn bẹ́ẹ̀ ṣe kùn lọ́jà abẹ́yẹ̀ òní rò pé ha ah, àwọn tẹ̀bílíwù ha ah, àwọn ẹni ọlọ́run pa bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ nu tẹ̀bílíwù kó kó mẹ́ o bẹ́ẹ̀ bá ṣe tẹ̀bílíwù pàdé ọlọ́run yóò jẹ palaba yọ. ah yes n tó pèlè sí ti ṣẹ́ṣẹ́ àtàṣírí àbílẹ̀ ń dàgbọ́n bí ni ṣe bẹ́ẹ̀ fóòtọ́ àtàṣírí àtàṣírí àmọ̀ yẹjú ẹ̀kọ́ kan ti sàkúnmọ́ sọ fún mi pé mo kó ipo wá mo kó ipo wá bí ni ọ̀sẹ̀ kílì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láàmú yẹn dúpẹ́ kọ̀ọ̀kan gbogbo tẹ̀síwá yẹn kẹ̀kẹ́ yẹn láàmú yẹn dúpẹ́ kọ̀ọ̀kan àmọ́ mo wọ́n látà di ọ̀nà tó bá yẹ pé lóòótọ́ ló bá yẹ pé ẹ̀sìn la fẹ́ ṣe o tó bá yẹ pé ẹ̀sìn la fẹ́ ṣe ẹ̀sìn irú èrò ẹ̀sìn tọ́lọ̀ ń mú afáànà bíi àtàṣírí òfin ìsìláàmù kú fúnra ẹ lọ gba kọ́ńdà yẹn mú lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ ní yẹ láìsímẹ́ǹtì o nípa ẹ̀sìn àtàṣírí ìwẹ́ fil islam kúfurun ẹ̀ẹ́dì búbẹ̀ o kọ́ ìdàgbé o ẹni tó bá ní báyìí kọ́kọ́ lẹ̀ o àtàṣírí ìwù ẹ̀ wí o islam kúfurun àtàṣírí fil islam kúfurun kí ni túmọ̀ rẹ̀ àtàṣírí ìwù fil islam kẹ́yìn òun ò fi wá sínú ẹ̀sìn tí èso òfin tánẹ́bì mú wa kúfurun polytheism ni ìṣèkèfèrí ni tẹ́yìn bá lè ń ṣòfin tó fi kún ẹ̀sìn tó bá ti pè lẹ́sìn ó ti di polytheist ó ti di mushrik ọ̀sẹ̀bọ àtàṣírírú kúfòrò tábà ara bá kan tó gbé nǹkan kan wá pé tẹ́yìn tábà pé ṣé àlẹ́bùlà ṣé àlẹ́bù lọ́wọ́ tó wá ní à ah, bí bí situation of things ṣe rí ni à ah, ẹ wá ní àlẹ́bùlà àtàṣírírú fìlì Islam kúfòrò kí ni ìtumọ̀ rẹ̀ kò sí bí situation kẹ̀kẹ́ ṣe rí tó wà rántí kámú kẹ̀kẹ́ ní ìwà yàtọ̀ sí dáná gbígbé rẹ̀. wà á máa yà dárín hubba rasuli wà láàmú yakun. sallallahu alaihi wasallam. fi sunnatihi mustamsika fa wà ká. ti ànábì tọ́wọ́ jẹ́ pé gbogbo tí ànábì sọ kò tẹ́ lọ́rùn. wà á máa aláìsí ànábì sálà láàárọ̀ yà ẹ wo àwọn tó máa ṣe mòlúdì kẹ bá bẹ̀rẹ̀ rẹ̀ kékeré bá wọn ìfẹ́ ànábì ni ìfẹ́ ànábì yẹn ní ṣe mòlúdì lọ́kùnrin àtọ́bìnrin ń bọ́wọ́ ìfẹ́ ànábì yẹn ni ni yà àtọ́jà pé ká ẹ tó bẹ̀rẹ̀ ẹ ti kọ́kọ́ kálukú ó ti gbé ẹ̀bù lọ́wọ́ oríṣiríṣi oríṣiríṣi ìdẹ́nse kíníkà ìdẹ́nse kíníkà jó ìdẹ́nse ẹ wà ẹ wà exchange ẹ dà sọ̀n ẹ wà fò gbogbo ló le ẹ wá rí wàtiwàti tí a máa ṣe ni ṣéwù ti yóò ni nǹkan ti bọ́ sára àbí ẹ bá ti pè ká bọ́ sára kí ni mùsùlùmí ọmọ ìsàsíkì tí ọmọ wa tí ọmọ wa gbára dálẹ̀ nínú ìsìlámù yìí òpin tó lè ṣẹlẹ̀ tẹ́ ẹ bá dákọ̀ ọlọ́run tí ẹ bá kakọ tí ẹ bá dakọ ọlọ́run ara èèyàn èyí ó mọ̀ pé yé èyí ó mọ̀ takisa irun mi ni ojú dúdú lọ nínú àmọ́ òpin tó lè ṣẹlẹ̀ ní kéèyàn máa sunkún òpin tó lè ṣẹlẹ̀ ní pé ara rẹ̀ ọmọ súnkẹ̀ yìí orí ọmọ wú ọmọ wa sunkún àmọ́ kọ́ wa gbára dálẹ̀ pé kọ̀ mọ́ tí ń wa fẹ́ bẹ̀ fọ̀ kése ní ẹ̀sẹ̀ lè bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀mí gbé ẹ̀mí ẹlẹ́mìí fẹ́ sókè ẹlẹ́mìí fẹ́ sọ̀kalẹ̀ nínú ìsìlámù tọ́lọ̀ fi ráyẹ̀ mí abá abá àbíkámara lùlù àìsàn àti kílà wà ń lùlù láàílà ìláwú gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ bàdìrì gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ ah, ọ̀gbìn ọ̀ ah, náà. ẹ̀yìn lágbọ́n ní kẹ́kẹ́ yẹn hmm. lórí lórí àwọn iṣu wọ́n ní àwọn onígbàgbọ́ pé sọ̀lá fún ìfàtí kan ilé ah. àmọ́ sọ gbogbo ẹ̀ láàmú ara yẹjú kọ̀ọ̀kan mo sì fi ọlọ́run tó ní gbogbo nǹkan mo fi búra bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ìbáyẹn sọ́tẹ̀ torí mi ò lẹ́gbẹ́ ìníbi ẹgbẹ́ wọn kó yọjọ ẹ àwọn ìjọ rẹ̀ rí èyí sì ní parọ́ láíláí gbogbo ẹ̀ láàmú àpilẹ̀ gbogbo yẹn kò tí ẹ̀ ní ìtumọ̀ kankan nú ẹ̀sìn kan wí pé nǹkan kan bẹ tó ju ọ̀rọ̀ ànábì lọ ọ̀dà ní sèkì táwọn ẹni sèkì kankan bẹ tó ju ọ̀rọ̀ àjíbẹ̀bí lọ lásìkò táwọn jama ẹ̀dá o ní sèkì táwọn ìtajíbẹ̀bí ti ń dẹ́nu máa wáhùn yìí sọ́dà nìkan bẹ tó lè borí ti ìtajíbẹ̀bí bá sọ lófin o tí ẹ bá ṣe pé sẹ́gbọ́ yé kí àjíbẹ̀bí sọ pé Thursdays ẹ gbọ́dọ̀ jáde kẹ́rìkọ́ apẹ́ jáde jáde ẹ mọ́ ah, dànù tọ́wọ́ security bàbá

oníwà ìgbẹ́nà mo ní nà Shehu Ibrahim ìyàn sàbí àwọn ní bàbá nìyàn sí tẹ́ntẹ́lẹ̀ ni wọ́n kú ní 1975 Shehu nìyàn sí wọ́n kú ní 1975 wọ́n dẹ̀ lò 75 years láyé 1975 sísìn ọdún mélòó nù I think forty forty forty four is forty four nineteen seventy five sixteen is forty four years wọ́n dẹ̀ lò seventy five years láyé every seventy five kún forty four forty four ni àbí every seventy five kún forty four kí ló jẹ́ one sixteen àbí one nineteen one and nineteen that means pé the when he was born his existence and his death till date nígbà ṣé wọ́n ti bí ṣe Ibrahim gbọ́ láyé dìsín tó fi kú dé dìsín ó di one and nineteen years àwọn tẹ́tí wá ṣe Islam before one and nineteen years tí ṣe Ibrahim ò tí ì dé kó gbé kínní dé so àwọn èso ọba àdìjẹ́ náà ṣé àwọn mẹ́ta ti dání gbogbo wọn bí wọn wọn lọ ayé wọn kú ní ìsìn sí àsìkò táwọn yìí ó lọ bí two hundred two hundred and ten two hundred and ten years back so two hundred and ten years àwọn tí wọ́n ṣe before ìgbà tẹ̀sí ìsìlámù àwọn nígbà àwọn ò ti ṣe jàrá tó lọ́ka mẹ́rin so àwọn èèyàn wà dẹ́nà bí sẹ́yìn nǹkan tó gbé ẹ̀rìn ni is a matter of common sense tẹ́ẹ̀lẹ́ ronú mòlúdì sáré bí ṣe mòlúdì ara rẹ̀ sẹ́yìn ọ̀fẹ́ràn ara ìtọ́mọ rẹ̀ ní sọ́mọ rẹ̀ ṣe mòlúdì rẹ̀ sẹ́yìn ọ̀fẹ́ràn àdébí tọ́mọ sàdé ni tẹ́ọ̀fẹ́ mi ara wọn rọ́pò tàbí tí wọ́n ṣe so sáré gbogbo nǹkan yẹn àwọn nǹkan yẹn àwọn wọ́nranwọ̀nran ni tí ò nídìí kí sẹ́rí àwọn akábẹ́ ẹnìkan wá béèrè béèrè kan àánú rẹ̀ wá ṣe ní ó dáàbò àánú rẹ̀ ṣe ni ó jẹ́ mùsùlùmí tó ń béèrè ìdájọ́ valentine níbi tí àsìn dé yìí lónìí kí a gbé mùsùlùmí pẹ̀lú valentine mùsùlùmí mùsùlùmí àánú rẹ̀ wá ṣe ní mo wá wò pé ah ọ̀nẹ́lẹ̀ yìí bọ̀.

tí wọ́n bá fi Pakistan lẹ̀ tí wọ́n fi mọ́kà lẹ̀ fún tẹ̀bílì ìwù kò kan Pakistan ni ó mú tí wọ́n fi mọ́kà lẹ̀ tí wọ́n fi kàwọ́lá lẹ̀ fún sufi fún ọmọ kàwọ́lá ló ń sufi ọmọ àdìsí ẹ wá bí ọ lè pé Ànábì sọ yìí pé sálọ́sọ́lá ẹ gbọ́dọ̀ di ẹrù báyìí pé ẹrù ẹ̀sìn pẹ́ǹtráfù ẹrù ẹ̀sìn àfikọ́ jẹ́ ìkànnú àyè mẹ́ta yìí Jerusalem Maka Medina bó wá ní mọ́sálásí kan láwọn àánú tánà bí wù bó ní mọ́sálásí Pakistan wa anábì gbogbo ìrìn àjò yòókù ìrìn àjò afẹ́ ni tourism siyaha tourism mo lọ London mo lọ America mo lọ China ìrìn àjò afẹ́ àbí ìrìn àjò business àbí ìrìn àjò ẹ̀kọ́ ni ṣùgbọ́n pé ìrìn àjò ẹ̀sìn pé ẹrù tí mò ń dìyí o à ń lọ sẹ̀sìn ni kò gbọ́dọ̀ ju ìkẹ́nu mọ́sálásí mẹ́ta lọ Jerusalem Kudus Mecca Medina so oníṣubíà àdí ẹrù pé àwọn lọ sẹ̀sìn ó di kàwlá oníṣubí kàwlá Senegal tẹ̀bílì ìkú tẹ́lá ti ń di ẹrù tó múra kankan báyìí Pakistan àwọn tẹ̀bílì ìkú kan bẹ torí àìgbélé gbogbo ọmọ rẹ ti lè gbogbo gbogbo ọmọ ti bàbá ló sì ti lọ jáde tó bá ti tìka díẹ̀ yóò ti pé àwọn tó lọ ológójì ọdún lọ́wọ́ ti fẹ́ òun tó tọmọ kò mọ tó yàwó sẹ́sìn nù àníbí ọ̀nà ọ̀jáde wù sálálá ọ̀sán torí ẹja máa béèrè nǹkan kọ̀ọ̀kan bí ẹ̀sìn wa bóò ló jẹ́ o bóò lànà ibi ṣe ṣe o àdúà bóò lànà ibi ṣe ń ṣe ọlọ́run dàpọ̀ abẹ sàánú wa o wàlúùsàlámù. ṣé ń bẹ́ẹ̀ ní orí ọ̀rọ̀ bá ní ìlú ìgbàgbọ́ ó ní àwọn ìlú ìpínlẹ̀ fi bí lórí ìlú rẹ̀ tí ó bá ìjáde nítorí ìlú rẹ̀ ní ìgbẹ́ tó ti bọ́ àti àwọn ìṣúná tó ń lọ ó wá ní àláàrin lọ ó ló sọ jáde lérò lọ ara mo sì sọ pé mi lè ọ̀rọ̀ yẹn ti sọ àdìsí kan ẹbí lè fi kí ni sọ́ọ̀sì àdìsí. ṣé àgbẹ̀ kọ́sẹ́ntì ò lè sọ̀rọ̀ kọ́sẹ́ntì ò lè sọ pé àdébì sọ báyìí èèyàn lè rọ ṣé báwọn sọ pé ṣé bó dídá lọ sọ pé ẹ ànábì lọ rí olófin kan ó sì dàmàlà tọ́já ewédú ọ̀yàbá yìí ọlọ́jà ewédú ògbọ̀n ní gbangba ayé ló ti sọ lọ́jà àbá àwọn èèyàn hóòó ah! torí pé àwọn èèyàn ti réètì bí àfa yẹn ṣe tó lọ ayé àfa náà ti kú sí o fọlọ́wọ́ máa mójúkó láì fi wọ́n o ó ní kéde ànábì jẹ àmàlà báyìí sáàmù làwọn àgbà yà sáàmù bí wọ́n dàmù sẹ́wọ́n ẹbí wà lọ́dọ̀ lálọ́ àgbẹ̀ so ṣùgbọ́n sẹ́ rí àwọn èèyàn táwọn bá ti ń gbọ́rọ̀ àwọn èèyàn wo ọ̀rọ̀ yẹn sọ́ọ̀sì ọ̀rọ̀ yẹn mọ́ di e, speaker làwọn èèyàn máa ń consider ah, ẹ ti sọ̀rọ̀ ẹ̀ẹ̀mẹ́ tó sọ ni ah, ah, ẹ̀ẹ̀mẹ́ tó sọ ni ìmáàmù kéré kan àáfàá kéré kan ìyẹn ò dẹ̀ ní ìtumọ̀ mẹ́sìn èèyàn bá tóbi tán yányá wáyé pé ẹ̀ kéré kan kò sí ní ọ̀dà ní ìsìn alájí bíi ní ìṣẹ́bí ọ̀sán pé Sunday Igboho wàláì tàlà ìkọ̀pá yẹn rí wọ́n ní kò níbọn gan pé ilé lè dá níbọn wọ́n ní kò níbọn wọ́n ní kèsì tọ́gì ẹ́ so wọ́n ní wàláì tàlà ọ̀rọ̀ kan náà ni so ẹni tó bá rétí bá alájí bíi ní ìṣe tó tó òun náà kàmá sẹ́wà láì kiri pé wàláì Sunday Igboho tó ń gẹ́gẹ́ sí fẹ́ràn sọ pé ọwọ́ àmì ẹ̀gàn ni o àwọn kọ́ńtò rẹ̀ ni àfa àbàṣì ni wà láàyè kò ní mọ̀ so ṣe rọrọ̀ yẹn kì í ṣe bẹ́ẹ̀ sà kèwé ṣe kẹ́ ẹ máa wá jáde kí irọ́ ni so kọ́lọ́ sàánú wa ọlọ́run kó lè wa kú lórí ẹ̀sìn ànẹ́bí ọ̀sán kẹ́yìn kọ́ lọ jáde ìntànẹ́bí máa sọ ni pé